al Medina Schools, a legacy center of excellence with classic education for modern achievers from adorable to awesome, where intelligence meets imagination with a collection of creative and captivating knowledge that solidifies a goal. Fún ẹ̀yin òbí àti alágbàtọ́ níbikíbi, tẹ́ bàbàrà ẹ̀kọ́ tó jẹ́ ojúdá pọ́nbélé. al Medina Schools, pápá abẹ́dẹ̀ ògbómọ̀ṣọ́ gan la ń sọ. Pé kẹ́ ẹ máa kó àwọn ọmọ yín lọ. Ibùdó ìmọ̀ tí wọ́n ti ń kọ́ni lẹ́kọ̀ọ́ ẹ̀sìn Islam aláìdíbàjẹ́ àti ẹ̀kọ́ ayé òde òní tó bá tàgbáyé mu. Láti ìpele nursery, primary àti secondary láàyè ìgbaniwọlé ń bẹ báyìí èdè òyìnbó yorùbá àti ẹ̀kọ́ èdè lárúbáwá ẹ̀sìn islam sì dánmọ́rán lẹ́nu àwọn akẹ́kọ̀ọ́ wa pẹ̀lú àwọn olùkọ́ tó gbóyin gbóríyìn àyẹlẹ́gbẹ́ bọ́dì náà sì ń bẹ rẹ́múrẹ́mú alimadina schools a ray of light easily reachable inexpensive for showing the remarkable transformative education international standard curriculum frequent and successful assessment ICT devices safe and positive school climate come and discover the joy of learning within the sanctuary of alimadina center pápá abẹ́dẹ̀ area Ògbómọ̀ṣọ́. Arabic and Western education programs are nicely patterned in Islamic etiquette with memorization of the glorious Quran and Ahadith. Visit Al Madina Schools at gmail.com or call 0032 85 0466. Madina Schools, Papa Bede area, Ogumacho, inspiring excellence every day. Al Medina Schools, a legacy center of excellence with classic education for modern achievers from adorable to awesome, where intelligence meets imagination with a collection of creative and captivating knowledge that solidifies a goal. Fún ẹ̀yin òbí àti alágbàtọ́ níbikíbi, tẹ́ bàbàrà ẹ̀kọ́ tó jẹ́ ojúdá pọ́nbélé. Al Medina Schools, pápá abẹ́dẹ̀ Ògbómọ̀ṣọ́ gan la ń sọ. Pé kẹ́ ẹ máa kó àwọn ọmọ yín lọ. Ibùdó ìmọ̀ tí wọ́n ti ń kọ́ ni lẹ́kọ̀ọ́ ẹ̀sìn Islam aláìdíbàjẹ́ àti ẹ̀kọ́ ayé òde òní tó bá tàgbáyé mu. Láti ìpele nursery, primary àti secondary láàyè ààyè ìgbaniwọlé ń bẹ báyìí èdè òyìnbó yorùbá àti ẹ̀kọ́ èdè lárúbáwá ẹ̀sìn islam sì dánmọ́rán lẹ́nu àwọn akẹ́kọ̀ọ́ wa pẹ̀lú àwọn olùkọ́ tó gbóyin gbóríyì àyẹlẹ́gbẹ́ bọ́dì náà sì ń bẹ rẹ́múrẹ́mú alimadina schools a ray of light easily reachable inexpensive for swaying the remarkable transformative education international standard curriculum frequent and successful assessment ICT devices safe and positive school climate come and discover the joy of learning within the sanctuary of alimadina center pápá bẹ́ẹ̀dẹ̀ area ògbómọ̀ṣọ́ Arabic and Western education programs are nicely patterned in Islamic etiquette with memorization of the glorious Quran and Ahadith. Visit Alimadina Schools at gmail.com or call 0032 85 0466. Schools, Papa Bede area, Ogbomoso, inspiring excellence every day. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل وسلم على خير خلق الله محمد بن عبد الله صلى الله عليه وسلم وعلى آله وأصحابه أجمعين آمين a ń kí ẹ̀yin olùgbà pé àjọ kojúmọ́ kàbọ̀ sórí ọ̀tún ìtúnyìn ètò àti àkùnrin àlèfíkò fún Islam Al-Madina Center pápá abẹ́ẹ̀dẹ̀ nílùú Ògbómọ̀ṣọ́ ni wọ́n ṣe agbátẹrù abiy Allah subhanahu wa ta'ala alákọ́bà àbíṣe àlékún ìtẹ̀síwájú rere àti àgbéga dáadáa sí fún ọlọ́dún níbi olóńlọ́kọ̀ mi wọ́n bẹ nínú yàrá ìgbóhùnsáfẹ́ pẹ̀lú Sheikh Dr. Sharafuddin Gbadebo Ọ̀rọ̀jì tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ Al-Madina Center pápá abẹ́ẹ̀dẹ̀ nílò gbọ́nsọ̀ ayákùnlá sheikh ẹ káàbọ̀ sórí ètò sá ìbílẹ̀ láwọ̀kọ́ tí màá kọ́ máa mú wa wọn náà ní pé ṣé ṣẹ̀ríà ẹ̀sìn Islam ọ fara máa kọ́ jẹ́ pé gá tí ẹlẹ́dẹ̀ bá ṣe a ó sọ pé a fẹ́ máa kó o máa fi ṣe ajílẹ̀ fún àwọn nǹkan oko wa àti fún bí ewédú ẹ̀fọ́ tó ṣe pé ọmọ nìyẹn ń jẹ nígbà ìgbẹ̀yìn irúfẹ́ ewédú bẹ́ẹ̀ àti ẹ̀fọ́ òun kò sì ní í ṣe dáadáa tó jẹ́ pé kò ní máa yọ̀ gẹ́gẹ́ bó ti jẹ́ pé tí wọ́n bá fi sí yóò máa yọ̀. bákan náà èyí tó farapẹ́ ẹ̀gá ti adìẹ náà ǹjẹ́ ó lẹ́tọ̀ọ́ lábẹ́ ìṣẹ̀lẹ̀ ẹ̀sìn Islam láti máa fi ṣe ajílẹ̀ sí àwọn nǹkan oko tí a bá sọ pé à ń gbìn eléyìí ó ni èyí tó ọjọ́ ọdún iléyá àti ọjọ́ júmọ́à tí ó bọ́ sí dèédé ara wọn ǹjẹ́ bí ó jẹ́ pé Islam ń jẹ́ ó yẹ wáyé pé ọjọ́ júmọ́à òun náà ni ọjọ́ tí ó ga jùlọ tó lóore jùlọ láàrin ọ̀sẹ̀ tó sì jẹ́ pé ọjọ́ ọdún anusila sanu sọ pé òun náà ni ọjọ́ tó tún tóbi jùlọ lọ́dọ̀ Allah ǹjẹ́ eléyìí kò takora wọn bí nínú ìṣẹ̀rẹ́ ẹ̀sìn Islam ẹ̀jẹ̀ ní arúgbó àná ṣe. alhamdulillah wassalatu wassalamu ala محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد فالسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته منه في شريعة أنا قلت جابني تلوى ججال ليوة ونان يلدسي بيبان كيسي كما جانا للاسان iná nìkan tó jẹ́ ìwà lára ẹlẹ́dẹ̀ tó fi dórí ìgbẹ́ ẹlẹ́dẹ̀ kọ̀tọ́ lábẹ́ òfin ṣẹ̀ríyà pípé ká fi ṣe ajílẹ̀ torí ẹ̀ gbogbo oúnjẹ eléyìí tó bá pé ìgbẹ́ ẹlẹ́dẹ̀ ni wọ́n fi gbìn tó bá fi hù kọ̀tọ́ pé ká jẹ bẹ́ẹ̀ náà nìgbẹ́ ọmọ èèyàn òfin ṣẹ̀ríyà kò gbà àwọn ń sọ pé bóyá tó máa fi ìgbẹ́ ẹlẹ́dẹ̀ tó bá fi gbìn ewédú kò ní jẹ́ ọ̀yọ́ yàtọ̀ sí tí wọn bá fi gbìn ó jẹ́ ọyọ̀ kò jẹ́ ọyọ̀ kọ́tọ́ hmm. lábẹ́ òfin ṣẹ̀ríyà ó jẹ́ pé ìgbẹ́ ẹlẹ́dẹ̀ lẹ́ẹ̀ máa fi gbìn nǹkan kọ́tọ́ ẹ lè lo ìgbẹ́ ràkúnmí ẹ lè lo ìgbẹ́ màálù ẹ lè lo ìgbẹ́ àgùtàn ìgbẹ́ adìẹ ẹ lè lo gẹ́gẹ́ bí ìbéèrè ẹlẹ́ẹ̀kejì nítorí pé òfin ṣẹ̀ríyà sọ fún wa ó ní ìdájọ́ ọ̀gbẹ́ àti ìtọ̀ gbogbo ẹranko kọ̀ọ̀kan ìdájọ́ ẹran rẹ̀ ni. Hmm ẹran tí òfin ṣẹ̀ríà bá ti ṣe lẹ́tọ̀ọ́ palẹ̀ jẹ ìgbẹ́ wọn ìtọ̀ wọn yóò jẹ́ ńtọ́ mọ́ ẹran tí òfin ṣẹ̀ríà bá ti ní kọ̀tọ́ká jẹ ìgbẹ́ wọn ìtọ̀ wọn yóò jẹ́ ìgbín lábẹ́ báwọn ó túmọ̀ sí pé ẹlẹ́dẹ̀ ìgbẹ́ rẹ̀ ìtọ̀ rẹ̀ ẹ̀gbin ni kì í wá sí pé ká má fi dáko lásán o nǹkan kan nínú ìtọ́jú àmódi kò sí tí ìgbàláyé wà lábẹ́ òfin ṣẹ̀ríà kó a jẹ́ pé ìgbẹ́ tàbí tọ́ ẹlẹ́dẹ̀ lẹ́ lò fún hmm. kọ̀tọ́ lábẹ́ òfin ṣẹ̀ríà ṣùgbọ́n adìẹ wọ́n lè lo ìgbẹ́ rẹ̀ láti fi dáko torí ẹ̀ ló fà á ló fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ oko tí wọ́n ń dá ní nàìjíríà lónìí láwọn àyè kan ẹ rí i pé ìgbẹ́ adìẹ náà ni wọ́n ń lò wọ́n fi tírélà wa kó láti òkè ọya wọ́n wá ń kó láti ìsàlẹ̀ ọya níbí àwa náà nísàlẹ̀ ọya pọ̀lọpọ̀ nínú àwọn àgbẹ̀ ni máa ń lò ó sì ti fi hàn ìwádìí fi hàn pé nínú àwọn ajílẹ̀ tí máa jẹ́ kílẹ̀ kó sọjí tí kìí ṣe pa ilẹ̀ lára òun náà nìgbà díẹ̀ wà kìí sì tún ṣe wọ̀ lábẹ́ òfin ṣẹ́ríyà torí ẹ̀ ni ẹnìkan ní sọ́tọ́ kan máa tàgbé adìẹ ni wọ́n lè ta hmm. nítorí pé nǹkan tó máa ni kìí ṣe ẹ̀gbin àmọ́ tó bá jẹ́ ẹ̀gbin bí ìgbẹ́ yẹn bí ìgbẹ́ ẹlẹ́dẹ̀ bí ìgbẹ́ ajá ẹ̀ gbọ́dọ̀ ta kò tọ́ lábẹ́ òfin ṣẹ́ríà torí ẹ̀ ẹ tí ní ǹjẹ́ tí ọjọ́ ọdún àti ọjọ́ jùmọ̀á tí wọ́n bá pàdé bólúwa àti ṣe ní kó pàdé lọ́dún iléyà lọ yìí a sì ṣe mọ̀ pé ọjọ́ tó ga jù nínú ọ̀sẹ̀ ọ̀nà lọ́jọ́ jùmọ̀á ó tún wá ṣe ọjọ́ ọdún tá a mọ̀ pọ́jọ́ ńlá lòna ṣé ti fẹ́ takura hmm. nítorí pé ọjọ́ jùmọ̀á òun lọ́jọ́ tó ga jù nínú gbogbo ọjọ́ tó ń bẹ nínú ọ̀sẹ̀ ọjọ́ ọdún léyà òun náà lọ́jọ́ tó ga jù lọ́dọ̀ Allah nínú gbogbo ọjọ́ ayé ọjọ́ tó ga jù lọ́dọ̀ Allah nínú gbogbo ọjọ́ ayé ọjọ́ tó ń bẹ nínú ọdún kan ọjọ́ ọdún léyà ló ga jù kò wá síjọ́ tí ọjọ́ ọdún léyà ò lè jẹ́ ó lè jẹ́jọ́ àtìní ó lè jẹ́ tàlátà ó lè jẹ́ lárúbá lè جاء الخميس ó جاء jẹ́ jumu'a جاء السبت jẹ́ جاء الأحد شو jẹ́ alahad ṣùgbọ́n tí olúwa bá tún wá ní kí ọjọ́ ọdún léyà kó tún wá ṣe déédéé pọ̀jọ́ jumu'a ni á àgbéga lórí àgbéga ni àgbéga ńlá gidigidi àgbéga pọ̀jọ́ ọdún léyà ni àti àgbéga wípé ọjọ́ jumu'a ni. Hmm. jazakumullahu kullu khair sheikh àbí Allah subhanahu wa ta'ala kó járí ń pẹ́ dáadáa látàrí ẹ̀sìn islam àti sunan nabi sallallahu alayhi wa sallam uh, zero eight zero eight five six seven seven seven two six zero eight zero eight five six seven seven seven two six eléyìí ni nọ́mbà fáwọn tí ó ń bẹ ní nàìjíríà láti máa fi kó wọlé fáwọn tó ń bẹ nílẹ̀ òkèrè plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six ẹ lórúkọ yín o. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh tó kàn a ti ń pè é. náà korúkọ yín àbúrò ah, sọ́dík láti ọ̀yọ́ kí ni ìbéèrè yín. Hmm. ọjọ́ ìdí ìdí àti bíbí ìdí bá. Mm-hmm. ìmọ̀ mm-hmm. jẹ́ ká mú ìbéèrè mi tí ẹ bá ní ìbéèrè mi uh, zero eight zero eight five six seven seven seven two six plus two three four zero eight three two nine three eight nine six. Uh, naam sheikh. alhamdulilayi níbi tó ti ṣe sọ̀láàtì làárí wọ́n kéde kó aago báyìí pàtó ni wọ́n ṣe ṣùgbọ́n sí ìyàlẹ́nu àsìkò tẹ padà sí ọpẹ́ sígbà wọ́n sì tún ṣe àwọn nǹkan kan tó pàkíyèsí yín kó tó di pẹ́ ṣe sọ̀lá bíi wákàtí wọn ń dá nǹkan kan. ibi tá a bá ti rí tí wọ́n ṣe nǹkan tí ó kù díẹ̀ káàtó ibẹ̀ náà láti pàkíyèsí wọn. yíṣe pé kí wọ́n ṣe káwọ́ akádákẹ́ ká má sọ̀rọ̀ káwọ́ á máa rẹ́ lómi ìsìn wọn kó kọ́ bá wa bá wọn sọ nítorí pé àmì pé àwa náà sánà kẹsìn islam ọlọ ọlọ́wájú nù. bẹ́ẹ̀ ni anábọ̀ muhammed sallallahu alayhi wa sallam ó ní man ra'a minkum munkaran falyughayyirhu biyadihi fa in lam yastati' fa bilisanihi fa in lam yastati' fa biqalbihi wa dhalika ad'afu al-iman. ẹnikẹ́ni nínú tó bá rí wà bàjẹ́ kan kó fọwọ́ rẹ̀ yí padà tí ò bá lágbára kó hàn yí padà kò lágbára láti fahàn kọ kọ fọkàn kọ ẹ lè fọwọ́ yí wọn padà ná ṣùgbọ́n ẹ lè bá wọn sọ níbẹ̀ hmm. so ẹni tí ó gbọ́ gbọ́ ẹni tí ó gbọ́ kò ní gbọ́ torí pé tí gbogbo wa bá sọ pé tí mo bá bá wọn sọ wọn ò ní gbọ́ ẹ kẹ́ni báyìí ọba wọn sọ kún tó gbọ́ ẹ̀sìn òní lọ wájú hmm. so ibi tẹ́yìn dé ibi tẹ́ ẹ rí ẹlòmíì ò débẹ̀ kò rí bẹ́ẹ̀ hmm. ẹ̀yin náà lẹ gbìyànjú láti ṣe àkíyèsí láti pàkíyèsí àwọn èèyàn lórí ní tẹ́ ẹ rí pé wọ́n ṣe tí ọ̀dà àwọn lè má mọ̀ pé kò dáa ṣùgbọ́n tẹ bá ṣàlàyé fún wọn kò sẹ́nìkan tí ń fẹ́ kàtòbọ̀ tán wọn dáa tí wọ́n pàkíyèsí rẹ̀ lọ sí dípé ń tẹ̀sí yóò dáa eléyìí lọ dáa jùlọ tí ò ní tẹ́tí gbọ́ yín ó lè má tẹ̀lé ń bẹ̀ wọ̀ hmm. àmọ́ insha Allah yóò gbìyànjú pé lọ́jọ́ iwájú àwọn àṣìṣe òun àwọn sọ̀ra fún un. zero eight zero eight five six seven seven seven two six plus two three five zero eight three two nine three eight nine six ẹ jẹ́ kí n máa fi tó wa létí pé ìdánilẹ́kọ̀ọ́ hudan wa bushro ìjókòó alálùbáríkà ní ẹ̀ka ti ìlú ìbàdàn yóò wáyé ní ọjọ́ kọkànlélógún zoli hijja fourteen forty six ah ìjọra kàlẹ́ndà tí ó tún máa ṣe débi ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù kẹfà tọ́pọ̀ sí ọjọ́ sunday twenty twenty five láago mẹ́wàá àárọ̀ gẹ́gẹ́ ní ọjàba central mosque ìbàdàn olóyè ìpínlẹ̀ ọ̀yọ́ ní ìtẹ̀síwájú tíra ma'arijil qabul sheikh tí o sharafdin gbadebo rọjí àwọn náà ni wọ́n sì máa dá a lẹ́kọ̀ọ́ bíi nìlá wa tábà ń gbọ́n bàdẹ̀ ká máa sọ fáwọn tí wọ́n ti gbọ́ aláṣẹ rọrùn ẹ ló kọ yín o. wa aleykum salaam wa rahmatulah kan bí ẹ ti ń pè. ìbéèrè yín. ìbéèrè ni pé ká gbé ìyàtọ̀ sí inú nísì àwọn jẹ́ lábẹ́lẹ́ làbí yìí ẹ̀fọ́ àti kẹta ọjọ́ lọ́wọ́ kéré ẹ̀lò ẹ̀lò bàbá ẹ̀lò eh, eh, bàbá ẹ̀lò bàbá hello ẹ ṣe sùúrù àgbọ́ béèrè yín dáadáa ẹ farabalẹ̀ béèrè àgbọ́ yín dáadáa. ok mo ní ká bèrè fẹ́ kí o lè fẹ́. ìyá mhm. jẹ́ bí àgbàlagbà méjì. Mhm. ẹ̀ẹ́dẹ̀gẹ̀ta jẹ́ kọ́mọ́ ẹgbẹ́ ọmọ ọdún mẹ́ta ọdún mẹ́rin. Mhm. tí o dábàá ń gbé àgbàlagbà yẹn ìmọ̀mù yẹn tí wọ́n dàgbà ti bọ́ síwájú kí àgbàlagbà kan àtọ́wé gbé tó kúkú lẹ́yìn àbí kí o náà dúró lẹ́yìn kan ṣẹ́ láti ẹ̀fẹ́ kẹfà jẹ́ nínú ọ̀rọ̀ ìbáṣepọ̀ tó ṣe lọ́sọ̀ pé káfẹ́ kẹfà jà tí ọ̀pọ̀ ṣe ti sílẹ̀ dínú. bí wàá ti káfẹ́ yẹn ti sílẹ̀ o tí òfin kẹfà jà ìṣe ọ̀dà ilé ọ̀dà àti òfin sílẹ̀ ọ̀dà ṣe. alhamdulilah sọláàtì tá à ń ṣe àwa mẹ́ta àgbàlagbà méjì àti ọmọdé kan ní ọmọ ọdún mẹ́ta sí mẹ́rin ẹni báwo ni lè má mọ́ ti ṣèdúró tó bá pọ́ ọmọ ọdún mẹ́ta mẹ́rin ó wà nípò ẹni tó ṣe pé ó ti mà tó ma ọ̀fọ̀lẹ́ àní máa bá lọ kó fi wálẹ̀ sórí ìdúró kó wọn máa lé kudukudu tátẹ́gùn gbé ká kó wá fi wálẹ̀ lọ́nà tí jàmọ́ ò fi di méjì lópin ìgbà tí ọba ti ní jẹ́bẹ̀ àtẹ̀yìn àtọmọdé ńlẹ́dùn lẹ́yìn àmọ́tá máa wọ́pọ̀ ọmọ yóò tí ì máa sọ̀lá tí nǹkan kan bá pàkíyèsí rẹ̀ ó lè fi wá sórí ìdúró kó máa lé nǹkan ká do sẹ́gbẹ̀ẹ́ lápọ̀ ọ̀tún lè má ọmọ do lẹ́gbẹ̀ẹ́ lọ kò sí wàhálà bó bá sì dúró ọ̀dà eléyìí ń jẹ́ bó ti ṣe jẹ́ mẹ́à. àwọn ní ẹ ti gbọ́ ipa sọ wípé kéwú tàbá ti ń kéwú jákè tábà ti bísímìlà kásì jẹ́jẹ́ ni torí pọ̀ náà ni àgbáríjọpọ̀ àwọn àhàdé tó wá látọ̀dọ̀ anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam lọ́tọ́ka sí ṣé tá a bá wá sókè pẹ̀lú bísímìlà sọ́ba sọ láti jẹ ni kò bá jẹ́ rárá. ẹ lórúkọ yín o. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuhu. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuhu. À ń gbọ́ yín. Ẹ̀yin lẹ̀gbọ́ ọ̀dọ́ yín ni ò ti já garaga dáadáa. Ó yá kẹ́ wà padà, àyè ibi plus two three four eight zero eight three two ó kọ yín bí ẹ ti ń pè pàápàá. bàbá yìí dé láti orí Ògbómọ̀ṣọ́. ìbéèrè yín. ẹ dákun ǹjọ́ tọ́ súnà kéèyàn lọ sí Mẹ́kà ọwọ́ ayé bí irú ìyàwó ẹ ọwọ́ a sọ fáwọn èèyàn lẹ́yìn kó tí wàá máa sọ báyìí pé òun tọ́ba ti ti Mẹ́kà ti yọ wọ mọ́sálásí tí wọ́n bóun ẹ̀sìn wọ mọ́sálásí. yóò tọ́ súnà bẹ́ẹ̀. padà ó ti yẹ. alhamdulilayi wọ́n tọ́ súnà pípé tá a bá lọ sí hajj tá a bá dé ìyàwó wa tá a sílẹ̀ ọmọ wa tá a sílẹ̀ kún ayé ọmọ wa nígbà tá a bá dé torí pé ń bẹ́ẹ̀ náà ń tán lọ sí sí hajj yẹn tó ṣe pé Allah ò mú wọn wálé lálàáfíà hmm. ó sì ń bẹ́ẹ̀ náà tó ṣe pé ọ̀hún ni wọ́n ti wọ́n ti àwọn ti parí tiwọn hmm. ṣùgbọ́n kò tọ́ súnà pé kọ́ máa má sọ nítorí ẹ̀ kò sì tọ́ súnà kó sọ pé àwọn ọ̀wọ́ mọ́ṣáláṣí ń bọ̀ lẹ́ ń wọ̀ tẹ́lẹ̀ kẹ́ tó lọ hajj. Hmm. zero eight zero eight five six seven seven seven two six plus two three four eight zero eight three two nine three eight nine six eléyìí náà ni àwọn nọ́mbà àti olùjábí láti máa fi pè wọlé béèrè ìbéèrè kan sí èkejì nínú ìbéèrè mi ọ̀rà ẹja mọ ìpele ẹ lórúkọ yín o. waaleykum salaam wa rahmatulahi wa barakatuh tí ó kọ́ yín ọtí ń pè. àgbọ̀nyin dáadáa bá a gbóhùn sókè díẹ̀ sí i. láti àmọ́mọ́ ìbéèrè yín bẹ́ẹ̀. òǹkà kí ni òǹkà kí lẹ̀ ń sọ òǹkà kí ni kò yé wa. ó ti yé ó ti yé ó ti yé alhamdulilayi àwọn allahu akbar eléyìí tí ìmáàmù máa ń ṣe lọ́jọ́ ọdún táwa náà máa ṣe lẹ́yìn rẹ̀ wọ́n ń pè ní takbiratun zawaid àwọn allahu akbar allahu akbar tó jálè kún àwọn allahu akbar yìí ọ̀rọ̀ oríṣìí bíi mẹ́ta jù bẹ́ẹ̀ lọ ló wà lọ́dọ̀ àwọn fuqaha lórí rẹ̀ eléyìí tí àwọn olùmọ̀ tí wọ́n pọ̀ tí wọ́n mú ta sàlẹ́sà òun náà ni pé ní ìdúró alákọ̀ọ́kọ́ yẹn yàtọ̀ sí takbiratul ihram Allahu akbar ká fi bẹ̀rẹ̀ sọ́lá á fi mẹ́fà kún tá bá fi mẹ́fà kún ó ti di méje ní rákà ẹlẹ́ẹ̀kejì yàtọ̀ sí Allahu akbar tá bá dúró láti ìforíkanlẹ̀ ẹlẹ́ẹ̀kejì rákà alákọ̀ọ́kọ́ á tún fi márùn kún tá fi márùn kún ó di mẹ́fà eléyìí ni nǹkan tí a sàlẹ́sà nínú àwọn ọ̀rọ̀ bíi oríṣi mẹ́ta mẹ́rin ọ̀rọ̀ kan wà lọ́dọ̀ alimami shafi'i rahimahullah tó sọ yìí pé a ń ṣe allahu akbar ti bẹ̀rẹ̀ sọlẹ̀ a wàá fi méje kún hmm. ó di mẹ́jọ ṣùgbọ́n ní rákà kejì márùn láti kún ìta bá fi dúró òun jẹ́ mẹ́fà ọ̀rọ̀ kan tó wá wà lọ́dọ̀ imam abu hanifa rahimahullah àwọn sọ yìí pé a ṣe allahu akbar mẹ́ta kún èyí tá a fi bẹ̀rẹ̀ sọ̀láàtì ní rákà alákọ̀ọ́kọ́ ó di mẹ́rin àwọn àṣẹ méjì kún èyí tá a bá fi nàró láti forí kanlẹ̀ kejì ní alákọ̀ọ́kọ́ ó mẹ́ta so eléyìí ó jẹ́ oríṣi kẹta màtáwọn kan nínú àwọn fuqaha wọn ni kò sí yàtọ̀ láàrin sọ̀láàtì al-Eid àti sọ̀láàtì yòókù Allahu Akbar kan náà so èyí tá a sàlẹ̀ sà ni pé àṣẹ méje ní rákà alákọ̀ọ́kọ́ a sì márùn pín ìta bá fi dìde dúró níraka ẹlẹ́kejì yóò fi máa jẹ mẹ́fà ẹlẹ́yìn ìjà bó ṣe jẹ́ tó bá ń ṣe sọ́láàt lẹ́yìn lè má mú kan tó ṣe oríṣi mi yàtọ̀ sí ìta wíì kò bá sọ́láàt yín jẹ́ rárá tí lè má bá tiẹ̀ gbàgbé láti ṣe àwọn Allahu akbar àlékún yẹn kò kó bá sọ́láàt rẹ̀ rárá kò sì ní forí kanlẹ̀ gbàgbé fún so eléyìí jẹ́ ti àwọn Allahu akbar tó já lékún yẹn náà ẹ lórúkọ yín o. kí lẹ gbórúkọ yín. ìbéèrè yín. àwọn ènìyàn wọ́n gbàgbé láti kà bí àti wọ́n á kó tó bọ́ sí ilé pé tí ọba wà lórí ilé òfin bọ́ksá tí ọ̀rẹ́ ìlú rẹ̀ sọ láti gbé wọn láti kà àti ọ̀rẹ́ yẹn gbọ́dọ̀ lọ wọ ṣọ fún ọ̀rẹ́ ẹni pọ̀pá. Hello, hello, hello, hello. ẹni tẹ bá ti tẹ̀lọ̀ látàn tẹ bọ́ sórí bẹ́ẹ̀dì. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí ẹ̀ ti yé ó ti yé ó ti yé. alhamdulilayi àwọn èèyàn méjì ń ṣe sọlá ẹnì kẹta wá dé wọ́n fẹ́ẹ́ darapọ̀ mọ́ wọn lẹ́yìn imam òní ó sùn síwájú ni àbẹ́ni tó pẹ̀lú imam tó ń jọ ń ṣe sọlá lèèyàn fà sẹ́yìn kò sí ìtẹ̀sínú méjèèjì tó burú tí ìmáàmù bá gbẹ́sẹ̀ síwájú tó fi ẹ̀yìn àtẹni tí wọ́n jọ ń ṣe sọ láti tẹ́lẹ̀ sílẹ̀ lẹ́yìn rẹ̀ kẹjọ tó kò sí tó burú ń bẹ lẹ́ni tó sì wà ní ẹ̀gbẹ́ imam lẹ́yìn bá fọwọ́ tọ́ tẹ fàsẹ́yìn tẹjọ dúró ni kò sí tó burú ń bẹ. a ti ṣe àlùwàlá gẹ́gẹ́ bí sunna nebo muhammed sallallahu alayhi wa sallam bí ká ṣàlùwàlá ké ti torí pa fẹ́ ṣe sọlẹ́ ṣáájú kó tó di paasùn ṣùgbọ́n a ti fẹ̀gbẹ́ lélẹ̀ àárín ti ṣe àwọn àdúrà ilé ìdáná ti sallallahu alayhi wa sallam kọ́ wa wípé ká máa ṣe tó ṣe pé kíkẹ́ àwọn súrà alukurani náà wà ń bẹ̀ títí tá a fi fẹ̀gbẹ́ lélẹ̀ ṣòkòtò eléyìí tó jẹ́ ṣọ́tìníkà ló ti wà nídìí wa tá a lè lóru ṣòkòtò láti kí alukur'an kò sí ní tó burú mbẹ ẹ kí alukur'an ní ipò tẹ wáyé kò sí nǹkan tó burú mbẹ lẹ́yìn ìjọba tó ṣe jẹ́. ayakunla sheikh nípa alukorani kíkẹ́ pẹ̀lú ipò tí wọ́n wà tí wọ́n sọ pé téèyàn bá wà bẹ́ẹ̀ wọ́n á sàdáyàn rí ẹ̀ pé suratul mulk làwọn fẹ́ ké ṣé èèyàn lè mọ kí lálálẹ́. bẹ́ẹ̀ ni ẹgbà wa wà lórí rẹ̀. ẹ lórúkọ yín o. ìbéèrè yín. ẹni tí mo fẹ́ mi lọ́wọ́ dókítà pé ẹni tí wọ́n bá fún ní injection hmm. bí alátàrí wípé wọ́n fẹ́ ṣe sọ́jú ìfẹ́ nìyẹn wọ́n wá fún ní injection ó wá fi bí àìmọye hours ó fi sùn ṣé ó máa ṣe sọ láti ní gbogbo hours tó fi sùn ẹ̀yà àbísọ̀ láti tó sí sí àtìkọ ẹ̀ ló máa ṣe. alhamdulilayi ẹni tó máa fún lábẹ́rẹ́ tí ò ní jẹ́ kó máa rora látàrí iṣẹ́ abẹ tán fẹ́ ṣe fún wọn á fi wákàtí púpọ̀ sùn ǹjẹ́ gbogbo sọ láti tí àkókò rẹ̀ ti kọjá lásìkò tó sùn ní ọ̀sán padà ní àbíbáwò bẹ́ẹ̀ ni gbogbo ẹni ó san padà nítorí pé ẹ̀yin náà sọpọ̀ sùn kì í ṣe pọ̀ dákú ẹ̀yin náà sọpọ̀ sùn kì í ṣe pọ̀ ti kú torí ẹ̀ oorun olúwa máa ń tàtàrà rẹ̀ ṣe àmójúkúrò fẹ́ni tó bá sùn má kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀ fún pé o ṣe lọ́sọ̀ láti lára ṣùgbọ́n ṣíṣe àmójúkúrò fún nípa wọn ní kọ àkọsílẹ̀ lílọ́sọ̀ láti lára fún kò túmọ̀ sí pé wọn ò ní ní kó ṣe sọ̀ láti padà torí pé àdìsá nàbọ̀ Muhammad sallallahu alayhi wa sallam lọ́dọ̀ imam Muslim ó ní man nasiya salatan aw nama anha falyusalliyaha idha dhakaraha fa innahu la kaffarata lahu illa dhalik ẹnikẹ́ni tó bá gbàgbé sọláàtì kan àbọ̀rún gbé lọ ó mú má ṣe é kọ́yà ṣe sọláàtì hàn tó bá ti rántí rẹ̀ àbọ̀ bá tají torí kò sí nǹkan kan tí ó pèsè rẹ̀ fún àfẹ́lẹ́ so anabi sallallahu alaihi wasallam sọ wípé torí pé oorun ni ò ní san padà ó san padà wàá bẹ Allah kó fún lálàáfíà ṣùgbọ́n tó bá ti tají tó sì wà ń pò kó lè ṣe sọ̀lẹ́ à hmm. tí ò yẹ ọmọ kọ gbogbo àwọn sọ láti ní ọ̀sán padà àwa ní sọ fún pé ọmọ ọmọ pàtó láti tì kọ̀ mọ́ ọmọ pàtó nítorí ní tó dé ni ló mú má ṣe sọ̀lẹ́ à. Hmm. wa aleykum salaam tí lọ́gbọ̀n yẹn ti ń pè ọ́. ìbéèrè yín. ìbéèrè mi ni pé tí ìyàwó bá wà tó yẹ pé forún dun ọkọ rẹ̀ ṣé ọkọ lè fi dórí rẹ̀ kọ́lẹ̀. ọ̀dà ẹ̀ ń forún dun ọkọ náà ìbéèrè kejì. bẹ́ẹ̀ bá fi sọ̀rọ̀ àná so kó ẹnìkan á fi gbá ju ìrún èèyàn kọjá bẹ́ẹ̀ mm-hmm. wá náwó sí pé náà fọwọ́ gáìdì mm. ètò tọ́ sínú ọ̀la yẹn. alhamdulilayi ìyàwó ta ni ta ni forún dun yìí kò sí tàbí ṣùgbọ́n fífọrun dun ọkọ pẹ̀lú péyàwó ni ọ̀tàkùrà wọn. Hmm. nítorí pé ìyàwó tẹ rí yẹn kí ìwọ tó wọlé ọkọ gbọ́ ọ̀rọ̀ yíyé dáadáa ìwọ tó sì wá nílé ọkọ náà má jẹ́ ẹni tó ṣe pé pàkọ́ sí. Hmm. tóbìnrin bá ti wọlé ọkọ ìtumọ̀ rẹ̀ ní pé mo ń gbéra mi lọ bọ́kọ mi mo wà fún ní gbogbo ògbà hmm. tó bá ti bùkátà mi mo wà fún fóònù náà kò dá mi lóhùn hmm. ìtumọ̀ pọ̀ wọlé ọkọ nù báwo wá ló ṣe wá wọlé ọkọ tó jẹ́ pé ọkọ rẹ yóò máa fọwọ́ tọ ọ́ ní dá lóhùn hmm. ọkọ rẹ yóò máa pè ọkọ ya ó ní kò yá lọ́dọ̀ tiẹ̀ hmm. ọ̀pọ̀lọpọ̀ tiẹ̀ wà náà àwọn obìnrin tó pé tí ọkọ bá fẹ́ bá lò yóò máa pè sẹ́ni lọ́nà tí ó fi máa sọ wípé jẹ́jẹ́ fún mi pípò ṣe nǹkan báyìí ó ṣe nǹkan báyìí lọ gbéwèé chẹ́ẹ̀kì rẹ sọ̀wédowó kọ́kọ́ síbẹ̀. pípọ́ fún mi ní nǹkan báyìí níjọ́ la fẹ́ ṣèyàn dà níjọ́ la fẹ́ ṣèyàn dà ó ṣetán láti jẹ́ ìyàwó kí ta táwọn ń dunnú pa máa ń lọlé ọkọ hmm. torí ẹ̀ ká lọ mọ àwọn wa nílé ọkọ ká sì bẹ̀rù Allah hmm. ìwọ ọkùnrin náà tó ń béèrè ìyàwó rẹ ó ń forún dùn ìwọ náà bẹ̀rù Allah hmm. nítorí pé obìnrin àwọn náà fúnra ara wọn tẹ bá kó obìnrin mẹ́wàá pẹ̀lú àṣẹ Allah ẹ rí i pé méje nínú wọn àwọn náà máa ń tí mo ti sọ síwájú pé bẹ́ẹ̀ náà lórí hmm. ṣùgbọ́n nǹkan tí máa ń ṣẹlẹ̀ ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin náà lọ sọ àwọn obìnrin wọn di kàtá hmm. lọ́nà wípé ojúṣe tiẹ̀ náà tó yẹ kó o máa ṣe ó ní ṣe ọ̀ hmm. tọ́jú rẹ̀ kò fẹ́ kàn kí ni jẹ kò fẹ́ kàn kí ni mu ọ̀ dáṣọ sí lọ́rùn rí ibi tí ń gbé gan ní sanwó-olé ẹ dákun torí ti Allah tá lọ́kọ́ tá níyàwó sọ ọ́ àsọpọ̀ yá tí ọba wa dọ lóhùn ẹ wọn máa ṣe jẹjẹjẹ á máa béèrè hmm. bí ìgbà tí mo gbọ́ pàdé ti kàn bẹ́ẹ̀ tí wọ́n ní wọ́n máa làánà rẹ̀ hmm. àbẹ́ẹ̀ rí nǹkan bẹ́ẹ̀ kò yẹ kó rí ẹjá bẹ̀rù hmm. ẹjá bẹ̀rù káwọn obìnrin yìí ọmọ padà jàre wa tó bá di lọ́la gbẹ̀ndàlùkìyàmà ẹ sojúṣe àmọ́ àìsojúṣe ọkọ kò tún sọ pé kí ìwọ obìnrin náà fún torí pé tí bá ti mọ̀ pé pẹ̀lú pé Hmm. ńṣe ló ti yẹ kó tọrọ pé wọ́n fẹ́ jẹ́yàwó rẹ̀ mọ́ hmm. àmọ́ tó mọ sẹ́kù lọ́dọ̀ rẹ̀ pẹ̀lú kóòtù wọn a máa sọ pé ọfẹ́ forun dùn àwọn nǹkan méjì tó takora wọn ni hmm. lóòótọ́ àwọn ẹ̀tọ́ tiẹ̀ tó yẹ kó fún ọ kò fún ọ so àmọ́ gbà pé ọkà mọ́ra ó ṣe sùúrù ìyá ọmọ ni ọ̀ ń jẹ wàhálà ilé ọkọ ló ń ṣe kí Allah sápọn kó pín ọ lérè so kí wọn á ló dé tó tún wá sọ wípé ọkọ òun kò ní súnmọ́ yóò súnmọ́ ìwọ ló ti tọrọ pé ọ̀fẹ́ jẹ́yàwó rẹ̀ mọ́ nígbà tó ti kùnà láti sojúṣe tí wọ́n bá ti lọ àkọ́ wáyàwó tí kò ní sojúṣe lórí rẹ̀ tí ó sì máa fún ní tó náà lẹ́tọ̀ọ́ sí hmm. lẹ́yìn ìjábọ̀ sí jẹ́ ẹ wá ní ǹjẹ́ tí ẹ bá ń ṣe sọ láti lọ tẹ́nìkan wá fẹ́ gba wájú yín kọjá tẹ́ fi ọwọ́ di ní ọ̀nà pé kó má kọjá sọ́tọ̀ súnà bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni súnà nàbọ̀ Muhammad sallallahu alayhi wa sallam

Hmm. torí pé ẹ lè fi sọ láti tí ń kẹ́ fi dí àwọn èèyàn lọ́nà káwọn náà kó wọn má ṣe nǹkan tí ó wúlò fún wọn nù gbèsè ayé wọn hmm. àmọ́ tó bá ti gbé nǹkan kan síwájú tó bá ti gba iwájú nǹkan tẹ́ ẹ gbé síwájú tó gba bẹ̀ kọjá kò sí wàhálà ẹ̀ bùkátà pé fọwọ́ dá dúró. Hmm. jazakumullahu khairan sheikh ẹ jẹ́ máa fi tó wa létí pé ìjókòó alábàárìkà ní hudan wa bushra ẹ̀ka ti ìlú ìbàdàn bí idnillahi ta'ala yóò tún wáyé ní zolihijjah fourteen forty six AH ijiro kàlẹ́ndà tí ó tún ṣe déédéé ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù kẹfà twenty twenty five tó bọ́ sí sunday bíyìnbí láì ni a ọjàba central mosque ìlú ìbàdàn olú ìpínlẹ̀ ọ̀yọ́ òun náà ni yóò ti wáyé láago mẹ́wàá àárọ̀ gẹ́gẹ́ ní ìtẹ̀síwájú tíra ma'arijul qabul al-sheikh dr sharafuddin gbadebo ọ̀rọ̀jì tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dínà center àpapọ̀ abẹ́ẹ̀dẹ̀ nílùú gbọ́nsọ̀ àwọn náà ni wọ́n ti mọ̀ dáa lẹ́kọ̀ọ́ àwọn táwọn ń gbọ́ nílùú ìbàdàn báyìí àtàgbé ẹ̀ka máa sọ fáwọn tí Allah á sì rọrùn fún wa. ẹ lórúkọ yín o ẹ parí dè yín àbẹ̀yìn lọlẹ̀ wàhálà ìgbọ̀nsálàmù tí ó kọ́ ń bí ajíngbìn ẹ pa rédíò yín kó tó já. méjì sọ́ọ̀lì ọbátúnà láti èkó. ẹ̀yin rédíò yín lọlẹ̀ dáadáa. ọ̀yẹ́kùn sọ̀rọ̀ ìbéèrè yín pápákọ̀. ìbéèrè mi pé àwọn ṣèkùn àti bọ́ nínú àwọn ìdánilẹ́kọ̀ọ́ tí wọ́n sọ pé nípa ẹni tí arákùnrin tí ó ń lọ síbi iṣẹ́ tiẹ̀ tó jí láàárọ̀ gbogbo ọlọ́run ṣùgbọ́n jẹ. Mm-hmm. ṣùgbọ́n ó pọ̀ nínú ìṣeré ní àgbẹ̀pẹ́ àwọn àkọ́jọ́ pé ibi tá à ń gbé àyè tá à ń wà pẹ̀lú ọ̀nà ọ́fíìsì wa wà iṣẹ́ wa wà. sòrúrú irú àwọn èèyàn báyìí ṣé a ti àwọn èèyàn kan ti kù nínú pé àgbẹ̀rẹ́ta wà nínú iṣẹ́ wa ní àbí kí ni àlàyé tó lè bá a ṣe lórí ọ̀rọ̀ ọ̀rọ̀. alhamdulilayi bákan eh, méjì ọ̀nà níbi iṣẹ́ síbi tá à ń gbé. Mm irun kó jẹ́ pé ibi wa ó jìnnà síbi tá à ń gbé ibùtajà wa ó jìnnà síbi tá à ń gbé àbí kó jẹ́ pé ibi tá à ń gbé náà là ti ń ṣiṣẹ́ ibi tá à ń gbé là ti ń tajà ọ̀rọ̀ títètè jí débi iṣẹ́ tí múni dẹni tá a fi àlùbáríkà sí ìṣe rẹ̀ kò lè ya ìkíní kejì wọn náà nítorí pé a fi ti pé ibi tí mò ń gbé níbi iṣẹ́ mi ká fi ṣèkẹ́wọ́ ibi iṣẹ́ tó ti yẹ kó dé láti aago méje àárọ̀ ọmọ alọ́bẹ̀ láago mọ́kànlá so ìwọ tètè jí lọ fi sẹ́mi ó sì lè fi tí ibi tí mò ń ti ń ṣiṣẹ́ ó jìnnà sí ibi tí mò ń gbé kó fi ṣe kí wọn náà máa lọ lọ́sàn-án so ó tètè jí lọ síbẹ̀ ni oníkálukú wa tó bá ti ṣe tètè jí débi iṣẹ́ rẹ̀ sí iná ló pè fún kí olúwa fàlùbáríkà sí àtètè jí rẹ̀ hmm. torí ẹ̀ tó bá gbé ibi sẹ́yìn ibẹ̀ náà níbi tá à ń gbé tó bá tètè jí tẹ kọjú mọ́sẹ́ yín tẹ̀ ń bá ṣe lọ ẹ̀yin náà ti láǹfààní pé ẹ tètè jí débi iṣẹ́ bẹ́ẹ̀ náà lẹni tí ó jẹ́ pé ó rìnrìn tó jìnnà kó tó débi tí yóò ti ṣiṣẹ́ olùwàbọ̀ náà falbarka sí àtètèjì rẹ̀ kó ló kó falbarka sí sẹ́ǹsì oníkálukú wa. Allahumma amin. jazakumullahu khairan sheikh. Al Madina Schools, a legacy center of excellence with classic education for modern achievers from adorable to awesome, where intelligence meets imagination with a collection of creative and captivating knowledge that solidifies a goal. Fún ẹ̀yin òbí àti alágbàtọ́ níbikíbi, tẹ́ bàbàrà ẹ̀kọ́ tó jẹ́ ojúdá pọ́nbélé. Al Madina Schools, pápá abẹ́dẹ̀ Ògbómọ̀ṣọ́ gan la ń sọ. Pé kẹ́ ẹ máa kó àwọn ọmọ yín lọ. Ibùdó ìmọ̀ tí wọ́n ti ń kọ́ni lẹ́kọ̀ọ́ ẹ̀sìn Islam aláìdíbàjẹ́ àti ẹ̀kọ́ ayé òde òní tó bá tàgbáyé mu. Láti ìpele kindergarten, nursery, primary àti secondary láàyè ààyè ìgbaniwọlé ń bẹ báyìí èdè òyìnbó yorùbá àti ẹ̀kọ́ èdè lárúbáwá ẹ̀sìn islam sì dán lẹ́nu àwọn akẹ́kọ̀ọ́ wa pẹ̀lú àwọn olùkọ́ tó gbóyìn gbóríyìn àyẹlẹgbẹ bọ́dì náà sì ń bẹ rẹ́múrẹ́mú alimadina schools a ray of light easily reachable inexpensive for pursuing the remarkable transformative education international standard curriculum frequent and successful assessment ICT devices safe and positive school climate come and discover the joy of learning within the sanctuary of alimadina center pápá abẹ́dẹ̀ area ògbómọ̀ṣọ́ Arabic and Western education programs are nicely patterned in Islamic etiquette with memorization of the glorious Quran and Hadith. Visit Al Madina Schools at gmail.com or call 0032 85 0466. Al Schools, Pakwabede area, Ogbomoso, inspiring excellence every day. 08085677726 plus 234 8083293896. ayakunle ah, sheikh ah, ìbéèrè tó wà ń bí ọ náà ni pé obìnrin àtọkùnrin tó pé lọ́kọ náà ni wọ́n àmọ́ níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ obìnrin yìí òun ni Allah gbé lọ́wọ́ ga sókè débi ni ọ̀dà ká mọ ìpè yìí lórúkọ yín o ìyá obìnrin òun ni Allah gbé ga lọ́wọ́ sókè òun ló sì máa ń gbé èyí tó pọ̀ jù nínú ìdá ọgọ́rùn-ún mọ́kàndínlọ́gọ́rùn ẹni bùkátà tó jẹ́ pé máa ń gbé lórí rẹ̀ lórí àwọn ọmọ àti lórí bọ́kọ́ ṣe ń jẹ gan àti bó ṣe ń mọ tó ọ wá yá aláwọ̀ kádàrà kó pé ìpínyà ọ wáyé ní àárín wa débi pé ọkọ fi wá ń sọ pé tọ ọ̀hún o ọ̀dọ̀ òun ni àwọn ọmọ yóò dúró sí ní àwọn tó ń ti lọ bíi mẹ́fà ọ̀dọ̀ òun ni wọ́n dúró sí àmọ́ èyí tí wá ń ka obìnrin lára ń bẹ̀ náà ni pé tóun bá sọ pé ọ̀dà káwọn ọmọ dúró sọ̀rọ̀ rẹ̀ ìwọ gangan fún lára rẹ ò rí ojúṣe tó nítumọ̀ ṣe lórí ara rẹ báwo wá ni lórí àwọn ọmọ àwọn ọmọ yìí sì ń bẹ nílé ẹ̀kọ́ lọ́wọ́ ọkùnrin wa máa ń lọ fi ọ̀rọ̀ wín àwọn ọmọ ọlọ́kàn yìí pé tán bá ti dàgbà wọn ò gbọdọ̀ dúró sọ́dọ̀ ìyá wọn nítorí pé ìyá wọn níṣe ló ń kọ́yìn àwọn táwọn jẹ́ ọmọ ó ń kọ̀yìn ẹ̀yin tẹ́ jẹ́ ọmọ ó ń kọ̀yìn yín sí òun tóun jẹ́ bàbá yín ní ìgbà tí obìnrin yìí sọ pé gbogbo nǹkan tí bàbá yìí sọ kò rí bẹ́ẹ̀ ipe ẹ̀dá torí ti Allah subhanahu wa ta'ala ní ìgbà tí àwọn ọmọ bá dàgbà ǹjẹ́ báwo ni sẹ̀rí ẹ̀sìn Islam ṣe sọ yìí pé kí ọ̀rọ̀ kọ́ lọ ṣé ọ̀dọ̀ bàbá yìí náà làwọn mọ́ ọ́fíìsì tí wọ́n máa lọ ni àbí báwo látàrí pé sẹ̀rí àsopọ̀ ọkùnrin ló lọ mọ́. alhamdulilayi lásìkò tí obìnrin yìí ń bẹ pẹ̀lú ọkùnrin yìí tọ́jọ́ pọ̀ náà ní gbé gbogbo ìnáwó òsì tàbí ṣùgbọ́n ìwà tí ò ni hmm. ẹ̀sìn Islam kò fara mọ́ ọkọ ìní máa gbé ìnáwó lé oní àmà sojúṣe lórí ìyàwó àti àwọn ọmọ rẹ̀ nítorí kọ́ má bàa jẹ́ pẹ́sẹ̀ rẹ̀ ọ̀yọ́ lẹ̀ hmm. ẹ rí i pé ńgbà tí ìkọ̀sílẹ̀ tó ṣẹlẹ̀ ní ìsìn hmm. ní tí obìnrin tó fi fẹ́ takú pọ́dọ̀ ńlọmọ́ wà ní pé wọ́n wò pé ọkọ yìí kò lè dáná hmm. òun ló ń nálé lórí hmm. nígbà táwọn jọ wà gan ṣé ní ìsìn tó ń bá wa lọ tí kálukú lọ lọ́tọ̀ọ̀tọ̀ ìní bàbá yìí wà lè tọ́jú àwọn ọmọ ṣé ìsìnkú wọn pa àwọn ọmọ tì fún ya hmm. tó bá pò ń bá ti fi ọkọ sílẹ̀ pé kọ́ máa sojúṣe tó sì ní ìtẹ́lọ́rùn lórí gbogbo ntọ́kọ máa ń ṣe tẹ́lẹ̀ gbogbo orú ìròyìn kò ní wá sí lórí yọ wà lórí wípé àwọn ọmọ bàbá wọn náà ní tọ́jú wọn ní tọ́jú náà owó òun tó ní òun ní fúnra òní kí ló dé tó fi wá jẹ́ pé ńgbà tí wọ́n ti wá lówó yìí wọ́n gbọ́dọ̀ wá sọkọ náà di ránṣẹ́ jẹ́ pé wọ́n lọ́ọ́ máa náwó lé ọkọ lórí wọ́n máa náwó lé ọmọ lórí eléyìí ọ̀tọ̀ lábẹ́ òfin ṣẹ̀ríyà kọ́dà bọ́kọ́ bá jẹ́ pé kọ̀fẹ́ kàn sí nígbà tí wọ́n bá dẹ́sùn rẹ̀ fáwọn èèyàn àwọn ẹni tó máa ní bá sọ̀rọ̀ tó bá bá sọ̀rọ̀ yóò kọjú mọ́sẹ̀ rẹ̀ nítorí náà bá lágbára yóò máa gbé wálé sòkò ní mú kó gún lápá níjọ́ tí ìkọ̀sílẹ̀ ṣẹlẹ̀ hmm. ọmọ ti dàgbà tó bá fọmọ sílẹ̀ fóbìnrin pàápàá jùlọ láwọn ọmọkùnrin yàtọ̀ sọ́mọbìnrin tó bá fi wọ́n sílẹ̀ fóbìnrin àwọn ọmọ bàjẹ́ ni hmm. àwọn ọmọ ò di nǹkan tó ṣe pé kò ní ìwúwọ̀ ọ̀yà àwọn gan wò mà nítorí pé ọmọkùnrin pa àwọn ọmọbìnrin gan tó bá ti dàgbà wọn sábà ka ọ̀rọ̀ ya wọn kún hmm. wọ́n máa wò pé kí ni wọ́n ń sọ kí ni wọ́n ń wí ni hmm. sọ ọmọ bàjẹ́ ọmọ bá sì bàjẹ́ ọmọ ò sí pààrọ̀ ọmọ ò sí pààrọ̀ torí délé yìí ẹ fi ọmọ sílẹ̀ fún àwọn bàbá wọn kí wọ́n tọ́jú wọn tí bàbá bá tọ́jú wọn náà ẹ̀yin lẹ́ padà jèrè jù hmm. torí gbogbo wàhálà tọkùnrin ṣe náà mo bá yá ta ni islam sọ pé kí ọmọ ṣe dáadáa sí jù ìyá ìyá rẹ̀ lẹ́yìn náà ta ni wọ́n tún ní ìyá lẹ́yìn náà ta ni wọ́n tún ní ìyá kó tó wá kan bàbá hmm. torí délé ẹ gba àwọn bàbá láàyè kí wọ́n tọ́jú àwọn ọmọ wọn tó bá mọ lórí pé bàbá bá rí ọmọ tí ń ṣàìdá tó bá jájú mọ́ ọmọ láì tí ì sọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọmọ ti gbọ́ Hmm. báwo wá ni tí bàbá bá ṣe káì hmm. báwo ni tí bàbá tó bá fi ẹgbà kọ́ hmm. tí wọ́n náwó sẹ́gbà pé ṣe bá jẹ́ kí n rí ẹgbà yìí lórí ìkọ́ so gbogbo eléyìí máa ń tún ọmọ ṣe máa ń tún ọmọ ṣe torí pé tí ẹ bá takú tẹ lẹ́yìn náà ni yìí máa padà ṣẹlẹ̀ yìí pé ọmọ yóò padà bàjẹ́ yóò sì nípa yín lọ́wọ́ ẹ̀yin náà ò ní fẹ́ kí wọ́n pè lọ́mọ yín ma nígbà tó bá ti di pọ́ bàjẹ́ náà ni àti rí ọmọ tó sẹ́ pé gbàtọ́ pé ìyá náà ni ìyá náà ni ìyá náà ni kò fàyè lẹ̀ pé káwọn bàbá ọmọ kí wọ́n tọ́jú ọmọ tí wọ́n mú padà dìdàkudà ìyá yìí náà ní padà gbọ́ ọmọ sípè tó hmm. torí di eléyìí ẹ dákun ẹ gba àwọn ọkọ yín láàyè kí wọ́n lè tọ́jú àwọn ọmọ ẹ gba wọn láàyè kí wọ́n lè bá yín rí àwọn ọmọ torí pé ọwọ́ tí ọmọ máa fi fẹ́ gbọ́rọ̀ sí bàbá rẹ̀ lẹ́nu kò sírú rẹ̀ láàrin rẹ̀ àti màmá rẹ̀. Hmm. Jazakumullahu khairan Sheikh zero eight zero eight five six seven seven seven two six plus two three four eight zero eight three two nine three eight nine six wọ́n ní àwọn máa ń gbọ́ ọ̀rọ̀ kan àwọn àmọ́ bóyá ó ṣe déédéé lábẹ́ ṣẹ̀rí ẹ̀sìn Islam wípé ọmọ ìkókó téèyàn ń gbé dání tó sì mú ọyàn lọ́wọ́ wípé látàrí bí ó ṣe jẹ́ pé ó máa mú ọyàn lọ́wọ́ tó sì máa ń wo ojú ìyá rẹ̀ ló máa ń fà á tó fi jẹ́ pé ọmọ kò bá àjọkùn kò bá àjọbìn ló ṣe máa ń lànà ìyá ju bàbá lọ. hello wa aleykum salaam wa kọ́ láti mìíràn ẹ bá wa yín rédíò yín lọlẹ̀ dáadáa. ẹ dákun mo fẹ́ bẹ̀ lọ àsìkò àdìgbé tí èèyàn bá ti mọ́ mm-hmm. ní ẹ̀yìn ọjọ́ kìtì ẹgbẹ́ ọ̀pá ẹran jẹ́ ọ̀pá òbí fún ọmọ mm-hmm. ẹran ẹ dákun ẹran yẹn báwo ni ẹ ṣe máa ṣe. ọ̀dà ṣe kí ẹ. ẹ ẹ nọ́mbà two. Mm. kí ni Islam fẹ́ kí pẹ̀lú kíni. kéèyàn máa sọ ọmọbìnrin téèyàn bá bí. padà padà ó ti yé ó ti yé ó ti yé. alhamdulillah ọ̀rọ̀ tí ẹni tó ṣe béèrè ló ń gbọ́ hmm. wípé wíwò tí ọmọ máa ń wo ojú ìyá rẹ̀ hmm. nígbà tí máa ń mu ọmú ìyá rẹ̀ iná ló ṣe sábàbí tọ́mọ máa fi láàánú ìyá ju bàbá lọ ó lè rí bẹ́ẹ̀ sọ ṣùgbọ́n nǹkan tó jẹ́ òdodo ni pé kì í ṣe lẹ́yìn nìkan kì í ṣe lẹ́yìn nìkan nítorí pé ọmọ yìí bá inú ìyá rẹ̀ ló ti jáde hmm. ìyá ní òrùka ìyá ló ṣe wàhálà tó fẹ́ kú hmm. nítorí ọmọ yìí báyìí ọmọ yìí ọ̀dọ̀ ìyá ni ó máa wà nígbà tá a kọ́kọ́ bí tẹ́rù ń ba gbogbo akọ́mọ́kù ẹ̀ẹ́rì kí tó ọmọ bá ti ń sunkún tí ìyá rẹ̀ bá gbé mọ́ra hmm. lọ́pọ̀lọpọ̀ gbà láì tí ì na ọmú sí lẹ́nu ọmọ ti dákẹ́. so ọmọ ti ó ti rí àmì ìfọkànbalẹ̀ hmm. nígbà tó ti rí ọwọ́ ìyá rẹ̀ lára rẹ̀ <laughs> tó bá tún wò ó tó rí i pé ìyá òní inú rẹ̀ ó ti dùn so inú rẹ̀ ló ti jáde hmm. inú rẹ̀ ló ti jáde táwọn ewúrẹ́ náà nígbà tí wọ́n mú <laughs> ọyàn ara ìyá wọn wọ́n ń wojú ìyá wọn ni <laughs> tó fi jẹ́ pé ìyá làwọn ni wọn ò ní bàbá hmm. gbogbo ibi tí wọ́n bá lọ ìyá wọn ni wọ́n máa pariwo pé mẹ́ẹ̀mẹ́ẹ̀mẹ́ kò rí bẹ́ẹ̀ lọ́dọ̀ táwọn èèyàn bólúwa ṣe dá wa hmm. nígbà tó bá ń fún ọmọ èèyàn lọ́yàn hmm. lóòótọ́ ojú rẹ̀ lè ṣe déédéé ojú ìyá rẹ̀ kìí ṣe léyìn lásán inú ta ló ti jáde ẹ̀rí Islam ó sọ pé tí wọ́n bá bímọ gbọ́nà zina ó ní kò ní bàbá àmúníyà nítorí kíni wọ́n nítorí pé inú ìyá ń ló ti jáde. Hmm. Ah, ìyá ò lè sọ pé nù nǹkan ló ti jáde àwọn ọ̀pọ̀ máa gbé nù rẹ lásán hmm. ah, ìwọ náà inú ìyá rẹ tó gbé ó ti bí kíkọ ọmọ pé eléyìí sí mi o ọ ah, pàtàkì kọjá ti sọ ó sì láàánú rẹ hmm. ara ń táwọn sọ wípé máa ń jẹ́ ko ọmọ kó láàánú ọ máa ń jẹ́ kí ìyá gan kó láàánú ọmọ ju kọ́lànà ọmọ ju bàbá lọ agbọ̀nbẹ̀ kọ́là fẹ́ lọ ẹni ọmọ níláàánú rẹ̀ ọwọ́ ìyá ló gbé náà tó. wọ́n ní tí àwọn bá bímọ táwọn apẹran lẹ́yìn ọjọ́ keje kí ni káwọn ti ṣẹran rẹ̀ ọjọ́ keje lẹ́pẹ̀ran kì í sẹ́yìn rẹ̀ hmm. ọjọ́ keje gangan ìlànà Nabi sallallahu alaihi ní ẹ̀pẹ̀ran fún hmm. yu'aqqu anhu fi sabi'ihi wọ́n pẹ̀ran àkíkọ̀ fún lọ́jọ́ keje rẹ̀ tẹ́ bá ti pa ìṣe tá à ń léyà iná ni wọ́n fẹ́ kẹ́ àkíkọ̀ hmm. à ń à ń fẹ́ kẹ́ bùnyànjẹ́ ń bẹ̀ à ń fẹ́ kẹ́ fi ṣe sàrà ń bẹ̀. àwọn olùmọ̀ràn sọ pé ó dà ìta fẹ́ fúnyàn ta fẹ́ bùnyàn ṣé ká ṣe ni àbí ká fún wọn tútù ètò ọba wò yìí. apá kan náà olùmọ̀ràn sọ pé ẹ̀sìn kódà tẹ bá tún ṣe tẹ́ ẹ tún doyin sí i hmm. nítorí pé kó lè bàjẹ́ pé ìgbésí ayé ọmọ yóò dùn hmm. tọ́ ẹ̀jẹ̀ bá fẹ́ ẹ̀ bá fúnyàn tútù ẹ̀ bá sì kẹ́ tó fúnyàn hmm. nǹkan tó fẹ́ kẹ́ fẹ́ràn sí wọ́n á ní orúkọ wo ló dáa jù orúkọ tó dáa jù fọmọbìnrin náà lórúkọ àwọn obìnrin rere àwọn obìnrin rere wà bíi Maryam àwọn obìnrin rere wà bíi Asiya hmm. àwọn obìnrin rere wà bíi Khadija ah, àwọn obìnrin rere wà bíi àwọn orúkọ àwọn obìnrin sàábé aisha fatima àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. jazakumullahu kullu khair ya sheikh fi dunya wal akhirah bi idhnillah ọjọ́ méje ní láti máa pàdé lórí ètò tí a kò ní alifiki fúlẹ̀ islam alimadina center pápá bẹ́ẹ̀ dùgbọ́n ṣọ̀ náà ṣàgbà tẹ̀wẹ̀ ọ̀làdùn níbi lónìí lóko mi a sheikh dr sharafuddin gbadebọ̀rọ̀ jí aláṣà tó dá sílẹ̀ alimadina center pápá bẹ́ẹ̀ dùgbọ́n ṣọ̀ náà ti ń fèsì sí àwọn ìwéèrè wa lọ́lọ́kan ọ̀jọ̀kan láti ìgbà ìwá títí ọjọ́